بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم عما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك يا الله ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti abdulgani al-maqdisi ọlọ́mọba kí ó yọ́nú sí a wà nínú kitabu salat babu al an abi amru الشيباني واسمه سعد بن عياس قال حدثني صاحب هذه الدار وأشار بيده إلى دار عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم حي قال الجهاد في سبيل الله قال حدثني بهن رسول الله صلى الله عليه وسلم ولو, تزد ولو استزدته لزاد لزادني حديثي تيافا موانبي باب المواقيت باب تيوصر لوري أسيكو يرون حديث تيابا ولا تيودو أبي عمرو الشيباني سعد ابن إياس أني àfáàtí ó ń bẹ nínú ilé ó fi ọwọ́ ṣe ìṣàrọ̀ lọ sí ilé abdullahi ibn mas'ud ó sọ wípé sa'altu nabiyya sallallahu alaihi wasallam ayyul amali ahabbu ila Allah mo bi anabi sallallahu alaihi wasallam ipe iṣẹ́ wo ni ọlọ́run fẹ́ràn jù qala as-salatu ala waqtiha wọ́n ní ànábì dóun lóhùn pé kí a kírun ní àsìkò rẹ̀ ó ní iṣẹ́ tí ọlọ́run ọba fẹ́ràn jù qultu thumma hayy mọ̀ wá tó wá bi léèrè pé kí a tọ́jú àwọn òbí wa ká tẹ̀lé àwọn òbí ní ọ̀nà tí ó gbà tọ́ tí kò lòdì sí òfin ọlọ́run ọba olùtú thumma hay ó ní mo bá tún béèrè pé lẹ́yìn eléyìí iṣẹ́ wo tún ni ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù qala aljihadu fi sabilillah ó ní ó kí a ṣe jihad sí ojú ọ̀nà ọlọ́run ọba ni abdullahi ibn mas'ud ló bá dúró lórí ìbéèrè mẹ́ta yìí ló wá ń sọ wípé haddathani bihinna rasulullah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam òun ló ṣe àlàyé eléyìí fún mi walaw istazadtuhu lazadani ìbáyé pé mo tún béèrè sí ni yóò tún máa dá mi lóhùn lọ náà ni ṣùgbọ́n mo dákẹ́ lórí ìbéèrè mẹ́ta yìí hadithi yìí tí a fa kọ́kọ́ mú wá ní orí báàbì yìí mas'ala alákọ̀ọ́kọ́ lórí ẹ̀ ni pé àfáà tí ó gba hadithi náà wá ó ní abu umar àwọn àbí amru ash-shaybani orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí àfọ́ onítìrà gangan ti mú wá ó ní pé sa'ad ibn iyas ó gangan lórúkọ ẹ̀ kúníyà rẹ̀ ni abu amru ash-shaybani ó bá àsìkò ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò rí ànábì sójú so irú àwọn tí wọn ò bá rí ànábì sallallahu alayhi wa sallam sójú tí wọn ò sì jókòó gbọ́ ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọn kì í pè wọn ní sahabi ó kọ́ tán ń pè wọn nínú istilahi àwọn àfà ó ní mukhdarab èyí ni pé àwọn tí wọ́n bá àsìkò ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọn pàdé pẹ̀lú ànábì wọn ò rí ànábì wọn ò sì kéwú lọ́dọ̀ ẹ̀ so àwọn wọn ní fún wọn ní ìgbéga àti àpọ́nlé asọ́kùbà ipe wọn jẹ́ sàábì ànábì sallallahu alayhi wa sallam a sì ní pé wọn ní tábìrì torí pé wọ́n wà láyé lásìkò ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọn ò rí ànábì sójú so abu amru ashaibani òun náà ó bá àsìkò ànábi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò rí ànábi sallallahu alayhi wa sallam ìṣojú masala ẹlẹ́ẹ̀kejì ó ní ẹgbàwọ́ọ̀rọ̀ yìí báyìí ó wá ní ọlọ́kan ọ̀jọ̀kan ìbéèrè tí ànábi sallallahu alayhi wa sallam sì dáhùn ipe ohun tó jùlọ náà ni ká kírun ní àsìkò rẹ̀ lápèjúwe riwaya tí a fa mú wa ó ní pé abdullahi ibn mas'ud ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè pé ayyul amali ahabbu ila allah iṣẹ́ wo ni ọlọ́run nífẹ̀ẹ́ sí jù ní ẹgbà ọ̀rọ̀ míì tó wá nínú Bukhari ó ní pé ó bi anabi sallallahu alayhi wa léèrè pé ayyul amali afdal iṣẹ́ wo ló lóore jù eléyìí iṣẹ́ wo ni ọlọ́run fẹ́ràn jù níbi iṣẹ́ wo ló lóore jù gbogbo ẹ̀ náà nẹ́bí sọ fún un pé as-salatu ala miqatiha oníká kírun lásìkò rẹ̀ ní ẹgbàwọ́ ọ̀rọ̀ mi nínú tíra imam muslim ó ó béèrè lọ́wọ́ nẹ́bí sallallahu alayhi wa sallam ayul a'mali aqrab ila aljanna iṣẹ́ wo ló fi sún èèyàn má aljanna jù iṣẹ́ wo láṣe tá fi súnmọ́ aljanna jù ó ní pé anabi sàásánlẹ̀ ní as-salatu ala mawaqitiha òun ni ká kírun ní àwọn àsìkò rẹ̀ lẹ́gbàwọ́ mi ó anabi sallallahu alayhi wa sallam a'mali ahabbu ilallah iṣẹ́ wo ni lọ́lọ́run fẹ́ràn jù gẹ́gẹ́ bí ó ti wá nínú èyí tí àfa mú wánú tíra yìí gbogbo ẹ̀ náà ìtumọ̀ kan náà ló máa já sí torí pé ń tọ́lọ̀ fẹ́ jù òun náà ni ó ní ládá jù òun náà ni ó sì súnyàn má aljanna jù òun ló sì lóore jù mas'ala ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ó ní sa'altu nàbíyà ayyul amali ahabbu ila Allah mo bi ànábì léèrè iṣẹ́ wo ló ní ọlọ́run fẹ́ràn jù níbi ìbéèrè yìí ẹ̀kọ́ tó wà nú ẹ̀ ni pé adabu su'al báwo la ṣe é ṣe béèrè a bá wòye a ó rí pé ibn Mas'ud ó béèrè lẹ́ẹ̀mẹ́ta ó sì sẹ pé ìbájẹ́ pé òun tún máa tún béèrè lọ ni ànábì yóò tún máa ṣe àlàyé fún ni ṣùgbọ́n ó dádúró lórí ìbéèrè mẹ́ta kí nìdí torí kó lè sọ ìwà ànábì sallallahu alaihi wasallam, sallam tó yẹ pé ó ní olùmọ̀ tó ń bi léèrè kóhun náà kó lè lo ìwà akẹ́kọ̀ọ́ láti mọ́ fún mọ́ olùkọ́ nípa pé à ń ṣèbéèrè tó pọ̀ jù irú àwọn nǹkan báyìí ó pọ̀ nínú ìbéèrè àwọn sàhábí tí wọ́n fi máa ń pọ́n ànábì sallallahu alayhi wa sallam lé tí wọ́n lé fi bí ànábì léèrè láti mọ́ ní ànábì la nígbàtí abdullahi ibn mas'udi kanáà tó ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam ayyu dhanbu a'zam ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù níbí náà kò béèrè ju ìbéèrè mẹ́ta lọ òun náà wà nínú Sahihayn so báwọn aṣíwájú ṣe máa ń ṣe nìyẹn níwájú olùkọ́ wọn wọn kì í ní olùkọ́ lára tó pé wọ́n béèrè béèrè béèrè táwọn gan fúnra wọn ò fi ní ma, àwọn àlàyé tán ti ṣe fún wọn torí pé béèrè náà ti pọ̀ bákan ó wà nù adab fi se béèrè kéèyàn ó béèrè tó se pàtàkì ohun tó ṣe pàtàkì jù kéèyàn ó béèrè torí pé àwọn tó bá wo ìbéèrè wọn ìbéèrè nítorí pé kéèyàn ó mọ̀ kò lékùn kankan àìmọ̀ rẹ̀ kò sì dín kankan kù fún yàn kí wàá ní ká máa dara wa láàmú àti béèrè rẹ̀. gẹ́gẹ́ bí ká máa bèèrè pé ọkọ̀ ojú omi ànẹ́bì nù bóò ló ṣe tóbi tó tọ́ ọba mọ́ bó ti tóbi tó kí ni tọ́ fẹ́ lékun fún rẹ̀ tọ́ ọba kí ló fẹ́ dínkù kò sí nǹkan dín nǹkan kan kù sòrò àwọn àbẹ́rẹ́ tí ò ní àǹfààní kankan tí ò ní èèyàn tí ò sì dín ṣùgbọ́n gbogbo ìbéèrè tó bá láǹfààní bó ti wulẹ̀ ọ̀pọ̀ tó ìbéèrè tó pọ̀ kìí ṣe ìbéèrè tó pọ̀ bákan náà ká máa béèrè lórí àwọn nǹkan tó ní í ṣe pẹ̀ mọ́ ìgbésí ayé wa níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó ní ìgbésí ayé tí kìí tán àmì ìgbésí tí kìí tán ìṣẹ̀mí tí kìí tán ṣùgbọ́n ìsẹ̀mí ilé ayé ìsẹ̀mí tí máa tán ni kéèyàn máa béèrè lórí tí ó sún mọ́yìn tí ó sún èèyàn mọ́ ọlọ́run ọba àwọn àbẹ́rẹ́ tó dáa jù nù bákan náà al-ikhtisaru fi su'al kéèyàn ní sọ́márì lórí ìbéèrè ẹlòmíì ìgbà tí wọ́n béèrè yóò ti kọ́kọ́ ṣe àlàyé tó gùn lọ ebi àlàyé tiẹ̀ gan-an ó ti jù dáhùn táà fún ó dá lọ lọ so kéèyàn ní sọmrì lórí ìbéèrè kí béèrè náà ó sì mọ pọ ó ní ẹ̀kọ́ tí Ibn Mas'ud tó kọ́ wa níbi hadithi masala ẹlẹ́ẹ̀kẹrin ìdáhùn anabi sallallahu alayhi wa sallam tó dáhùn lórí àwọn ìbéèrè mẹ́ta yìí ipe ó ní iṣẹ́ tó lóore jù iṣẹ́ tó lọ́lá jù iṣẹ́ tọ́lọ́run ọba fẹ́ jù eléyìí kò mí ni pé ọ̀wọ́ iṣẹ́ tọ́lọ́run ọba fẹ́ jù nìyẹn àwọn iṣẹ́ pọ̀ tọ́lọ́run ọba fẹ́ tí wọn ò sì dárúkọ rẹ̀ ń bí ṣùgbọ́n anabisa asalam ó dúró lórí àwọn ìbéèrè mẹ́ta yìí torí pé ẹni tí ń ṣèbéèrè ọ̀wọ́n tó béèrè nù. No ó sì rí pé tí òun bá fi ṣe ẹ̀kún míì wọ́n lè máa wọ́n lè máa ọgbọ́n orí amin òun ní lè mú dání wọ́n gbàgbé ẹ̀ so anabisa asalam lọ́pọ̀ ọgbà ó máa ń ṣe ìdáhùn fún ẹni tó bá béèrè nígbà tó bá wòye sí ẹni tí ń ṣe béèrè gangan torí pé a yàtọ̀ síra wa lápèjúwe bá a ṣe jókòó bí ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹlòmíín wà tó pé òun náà àáfàá ni níwọ̀nba tiẹ̀ tó bá ṣe béèrè àkọ́kọ́ náà ìbéèrè yẹn kò kò kò kò mí ni pé kọ̀ mọ́ ó lè jẹ́ pé wọ́n fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn táwa ń ni irú ìdáhùn tẹ́ẹ̀dóhùn lóhùn ó yàtọ̀ sí ẹlòmíì tó yẹ pé bóyá kò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn tó bá sì béèrè ẹ̀ ní fẹ́ ṣe àlàyé tó pọ̀ jù kó fi má jẹ́ pé ẹ tún confuse ẹ nígbẹ̀yìn so ìdínú tààrẹ sàlám tó fi máa ń ṣe ìdáhùn láti wòye síta lẹ́ni tó ń ṣe béèrè òun gan fúnra rẹ̀ wọ́n bi anabi sàlám léèrè pé ayyul a'mali afdal irú béèrè tí ibn Mas'ud tó béèrè nínú àdísì wípé iṣẹ́ wo ló dáa jù ànábì ni imanu billah wa rasuli ó ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti ànábì rẹ̀ nígbà tó tó wá béèrè lẹ́yìn eléyìí kí ló ni ó ní jihad fi sabilillah ó ní ká jihad fi sabilillah a rí pé sallallahu alaihi wasallam dárúkọ èrún kíkí ń bí bẹ́ẹ̀ ni kò dárúkọ birrul walidain ká tẹ̀lé òbí nígbà tó ń béèrè ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn eléyìí èwo ló tún lọ́lá jù ó ní hajjul mabrur ó ní pé ká lọ sí maka maka tá ṣe tá sọ ìwọ ọlọ́run àti tá sọ báwo la ṣe ṣe maka yẹn tá ṣe tó pé òun ló lọ́lá jù. so tí a bá wòye sí a ó rí pé wọn ò dárúkọ ìkírun lásìkò rẹ̀ wọn ò sì dárúkọ bíbù lọ́wọ́lìdẹ́yìn torí pé anabi sallam sálàm ó ń wòye sí talẹ̀ tó ń ṣèbéèrè òun gan fún rẹ̀ masala ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀rọ̀ rẹ̀ tó ní as-salatu ala waqtiha ẹni pé ká kírun lórí àsìkò rẹ̀ níbòmíì as-salatu ala miqatiha káskírun lórí àwọn àsìkò rẹ̀ so gbogbo ẹ̀ náà ìtumọ̀ kan náà ni gẹ́gẹ́ bí àwọn rìwáyà mi ṣe mú wa kí ni ọgbọ́n àti òye tó wà nínú ká fi àsìkò sí ìrun nígbà tó pé ìrun ẹ̀ márùn-ún lóòjọ́ ni èyí ṣe tọ́lọ́run ò ṣe ká fi máa kírun mára àrùn yìí lẹ́ẹ̀kan ṣoṣo tá a bá sì ti kí ká sinmi tí a bá wòye sí a ó rí pé ọgbọ́n pọ̀ nínú ìdí tí ọlọ́run fi fi àsìkò sí ìrun kíkí. èyí ni pé ọlọ́run ọba ó pín àwọn ọ̀run yẹn tó ṣe lọ́rùn ẹ̀yàn lẹ́ẹ̀márùn lóòjọ́ ó pín sí àwọn àsìkò kan apá kan nú ẹ̀ á kì lálẹ́ apá kan nú ẹ̀ á kì ní bẹ̀rẹ̀ òwúrọ̀ lọ́yìn bẹ̀rẹ̀ ọ̀sán nù lówùrọ̀ apá kan nú ẹ̀ á kì láàrin ọ̀sán ọlọ́run sọ gbogbo ẹ̀ papọ̀ ká kí torí pé kò fi jẹ́ pé èèyàn yóò máa ní interaction pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ lásìkò sásìkò tó bá ti kí láàárọ̀ tó kí gbogbo márààrún láàárọ̀ áwà mélòó ní ó tó kí mi ká sọ 24 hours. ẹ̀rí pásìkò yóò ti pọ̀ so èyí ni pé kò tún ní bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ mọ́ àyàfi lẹ́yìn 24 hours kó fi lè jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tó bá jáde tó ń wọ́n oúnjẹ lọ tó ń lọ tí ń bọ̀ kó fi ní àsìkò kan tí ó fi máa sinmi ìsinmi yún yóò wà jẹ́ tí ó fi máa bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ nígbà tó bá kírun tán ara rẹ̀ ó le ọkàn rẹ̀ ọ dẹ̀ yọ́ tẹ́wọ́ sọ́lọ́run yọ́ bẹ ọlọ́run ní bùkátà rẹ̀ lásìkò sí àsìkò so eléyìí ó wà nínú ọgbọ́n tó ń bẹ kí a fi àsìkò sí ìrun kíkí bákan torí kí ọlọ́run ṣe kó lè ṣe ìdẹ̀kùn fún wa tá a bá ka àwọn rákàtà ń kí lóòjọ́ méjì láàárọ̀ mẹ́jọ lọ́sàn ọjẹ́ mélòó ọjẹ́ mẹ́wàá nù mẹ́ta nírọ̀lẹ́ mẹ́rin lálẹ́ ọjẹ́ 17 tá a bá ní 17 rákà yẹn òun láàmà kí lẹ́ẹ̀kan náà ẹlòmí ò ní lè kí èyí tá ń kí díẹ̀ díẹ̀ dẹ́ igan ẹlòmí ò ní kí kátó wáyé pé rákà mẹ́tàdínlógún láwà kí lẹ́ẹ̀kan so yóò ní ọ̀pọ̀lọpọ̀ lára ṣùgbọ́n ọlọ́run fi àsìkò sí àsìkò kan ẹ́ẹ̀kì méjì péré àsìkò kan ẹ́ẹ̀kì mẹ́rin tó bá tún ṣe díẹ̀ sí ẹ̀ tún kí mẹ́rin tó bá ṣe díẹ̀ sí ẹ̀ kí mẹ́ta gẹ́gẹ́ báwọn bọ́lọ̀ ṣe fi àsìkò náà sínú eléyìí ló fi ọgbọ́n àti òye hikma tó wà nínú àsìkò ìrun masala ẹlẹ́ẹ̀kẹfà ó ní pé kí ni ẹ̀rí tó fi hàn pé àsìkò òun tá à ń sọ yìí ó wà nínú alukur'an torí pé àwọn ẹlòmíì tí ọlọ́run ọba tí ò ní wọn lò wọn ò gba súnà nabi sallallahu alayhi wa sallam wọn ò sì gba gbogbo àlàyé tó wà nù súnà nabi sallallahu alayhi wa sallam wọn ní ọ̀rọ̀ káàtó ni ọ̀rọ̀ ọkùnrin kan lásán ni tọ́ gẹ́gẹ́ bí àsìkò òun ṣe wà nù súnà nabi sallallahu alayhi wa àlàyé. Le, bẹ́ẹ̀ náà ni ìṣára wa nù alukur'an fún àwọn àsìkò yìí àkọ́kọ́ nù ẹ̀ àyà tó wà nù suratul Hud ọlọ́ni wàákìmí sọ̀láta tọrọfáyì nàhárì wàzúlẹ̀ fẹ́mìnà lẹ́yìn ẹgbẹ́rún dúró tọrọfáyì nàhárì ní àsìkò kan lẹ́ẹ̀mejì lọ́sàn-án wazulafam minal layl àti àsìkò kan lẹ́ẹ̀mejì lálẹ́ so àwọn àfáàní at-tarful awwal apá kan nínú ọ̀sán ó ní ìrun àárọ̀ ìrun salatul fajr torí pé àsìkò méjì péré náà ni alẹ́ àtọ̀sán ní èdè Arabic al-layl wan-nahar alẹ́ ọ̀sán ọ̀sán yẹn ó bẹ̀rẹ̀ láti ìgbà tí alfajiri bá ti yọ torí pé alẹ́ ti tán àwọn Yorùbá ní òru ṣùgbọ́n ó kọ rẹ̀ náà alẹ́ ni so apá kejì lọ́sàn yẹn ó ní àdúhù wàlásì ó ní irun àyílà àti àlásàrì ó ní tọrọfáì nàá so wàzúlẹ̀fà mìíràn lẹ́yìn pẹ̀lú àwọn àsìkò kan lálẹ́ ó ní almagrib wal isha torí pé alẹ́ bẹ̀rẹ̀ nígbà tó òrùn bá ti wọ̀ ìbẹ̀rẹ̀ alẹ́ nù no ó sì tán nígbà tí alifájìrì so a rí pé àsìkò òun márààrún ló pé sínú àyà yìí àyà mi tó wá nínú súrọ́tù Isra ọlọ́ni aqimi sọ̀láta liduluqi shamsi ila ghasaqi layl wa qur'an al-fajr ipe ẹgbẹ́rún dúró liduluqi shams nígbà tí òun bá ti tó bá ti dẹ̀gbẹ́ kúò láàrin sánmà ìlà ghasaqil layl títí di o àtẹ́tí di òkun alẹ́ wa qur'an al-fajr àti nígbàtí al-fajr so àwọn afáàní duluki shams meiliha nígbà tí òòrùn bá tó bá tẹ̀gbẹ́ eléyìí irun wo lọ́wọ́ bẹ̀ adhuhr wal asr ghasaqul layl òkun alẹ́ irun wo bẹ̀ al wal isha qur'an al fajr ó ní irun àsùbá sàwọn rí pé àsìkò òrùn márààrún ó pé inú súra yìí náà súra ẹlẹ́ẹ̀kẹta ó ní ètò wá nínú súratu Rum ọlọ́ni fasubhanallah hina tumsun wa hina tusbihun walahu alhamdu fi samawati wal ard wa ashiyan wa èyí tí ń ṣe ìrun hìnà tumsun nígbà tí ẹ bá wọ ìrọ̀lẹ́ wà hìnà tusbihun àti ìgbà tí ẹ bá jí dìde láti nínú ẹni pé àṣùbà wàláwù alhamdu fi samawati wal ard tí ọlọ́n ni gbogbo àwọn tó wà ní sánmà àti ilẹ̀ àwọn náà ń fi ọpẹ́ fọ́lọ́n wàásìyẹn àti nígbà ìrọ̀lẹ́ wàhíìnà tó lèrún àtìgbà tí ọ̀sán bá mú ẹ̀ tọ́sán bá pán a ó rí pé ìrun márààrún iná ó pé síbí torí ọ̀rọ̀ Ọlọ́run pé híìnà tó ń nígbà tí ìrọ̀lẹ́ bá ṣe tí oòrùn bá wọ̀ ó ní irun al-maghrib wal-isha wa hina tusbihun nígbà tí ẹ bá jí lẹ́yìn òun làṣùbà ó ní irun àṣùbà wa ashiyan ó ní salatul asr wa hina tudhhirun ó ní salatul dhuhr a rí pé àwọn àsìkò márààrún yìí náà ó pé sínú súra yìí so eléyìí fi pé ẹ̀rí ó wà fún àsìkò òrùn nù alukur'an kò sí tàbí ṣùgbọ́n ká kí irun ní àsìkò rẹ̀ òun ló pé jù òun ló sì lọ́lá jù bákan náà ká lọ irun lára kúrò ní àsìkò rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni débi pé kódà ó lè fà á kíyàn ó má ní ládàá irun rẹ̀ pérépéré. Pé, pé, pé, pé, pé, pé, pé, kódà ó lè fà kí ọlọ́run fìyà jẹyàn torí pé tí a bá wo ọ̀rọ̀ ọlọ́run tó ní wailul lil musallina alladhina hum an salatihim sahun ìyà wail kó máa bá àwọn kírun tó yẹ pé wọ́n lọ ìrun wọn lára àyè bí annahum alladhina yu'akhiruna an waqtiha ó ní àwọn tó máa ń kírun tí kìí ṣe àsìkò rẹ̀ lẹ́yìn ìgbà àsìkò òun tó bá ti kọjá ni wọ́n máa ń kí ìdínú tí àwọn àwọn sẹ́lẹ̀f tí wọ́n fi ń sọ wípé tí a bá wòye innahum lam yatrukuha kìí ṣe pé wọn ò kírun ọ̀hún wọ́n kí torí pé ìbáyé pé wọn ò tiẹ̀ kí pẹ́ẹ̀pẹ́ẹ̀ ni lakanu kufaran wọn ò bá di kèfèrí wàlákín akharuha an waqtiha in tí wọ́n ṣe ni pé wọ́n lọ ìrun lára kúrò ní àsìkò rẹ̀ ìdínú tí ọlọ́run fi tó fi fi ìyà tó fi dẹ́rùbà wọ́n so eléyìí fi hàn pé ó wà ní májẹ̀mú ìrun kíkí ká kí ìrun nínú àsìkò rẹ̀ kò tọ́ ká kírun síwájú àsìkò ẹ̀ náà gẹ́gẹ́ bí ò ti tọ́ lọ ìrun lára kúrò nínú àsìkò ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kírun kí àsìkò rẹ̀ tó tó irun yẹn àní ìgbàlọ́rẹ̀ torí pé lam yaj'alha fi waqtiha kò kí ní àsìkò rẹ̀ ìdínú tí ààfin ní gba ìrun náà lọ́wọ́ rẹ̀ bákan náà ẹni tó bá lọ ìrun lára tí àsìkò rẹ̀ fi kọjá ẹlẹ́ náà àáwò wípé ẹni ó kọjá ẹnu àlà ni gẹ́gẹ́ bí ẹni tí ó kírun àsùbá lẹ́yìn ìgbà tí òòrùn bá ti yọ àbí yóò kírun àdúhùr nígbà tó bá di lálẹ́ yóò kí àdúhùr ta pẹ̀lú àlásàrì papọ̀ lápèjúwe irú àwọn ẹni lọ́pọ̀ jù náà àwọn mùsùlùmí lónìí nígbà wọn bá lọ bí iṣẹ́ wọn ní kírun bí iṣẹ́ pẹ̀pẹ̀ nígbà wọn bá padà wálé wọn á kí gbogbo ẹ̀ papọ̀ الظهر المغرب على العصر المغرب العشاء ìyẹn wọn ما في fi kí gbọ̀n gbọ̀n wọn kàn máa sọrí mọ́lẹ̀ gẹ́gẹ́ so irú àwọn èèyàn báyìí wọ́n mọ̀ pé irú irun tó ń kì bọ́yá ni ọlọ́run fi lè máa gba irun náà lọ́wọ́ mas'ala ẹlẹ́ẹ̀kẹfà al-afdaliyyatu salatu ala waqtiha oore ti ń bẹ nínú kákírun ní àsìkò rẹ̀ eléyìí ni ti Ibn Mas'ud tó bi anabi sallallahu alayhi wa sallam léèrè tí anabi sọ pé oníkákírun ní àsìkò rẹ̀ ntí ọlọ́run ọba fẹ́ jù nù èyí ni pé tí ọba fẹ́ ṣiṣẹ́ eré níṣẹ́ eré tó lọ́lá jù mọ́wùlẹ̀ wa lọ síbi kankan máa kírun salawatul khams ní àsìkò rẹ̀ pẹ̀lú àwọn jama ní mọ́sálásí iṣẹ́ rẹ̀ tó tóbi jù nìyẹn àwọn sì rí pé eléyìí ó pọ̀ nú àwọn tí ó ní lára kún lè ṣe kódà ẹlòmíì mọ́sálásí ń bẹ ṣọ́ọ̀bù rẹ̀ kò ní kírun lásìkò náà so iṣẹ́ rẹ̀ léè tó lọ́lá jù òun ni ká kírun yẹn ní àsìkò rẹ̀ pàápàá jùlọ tá a bá kírun bọ́lọ̀ ń ṣe tó pé pérépéré òre ńlá ládá ńlá lágbà so bákan náà nínú àwọn riwaya àdìsí ó ní pé ànábì ní as-salatu fi awwali waqtiha ká kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ torí pé gbogbo òrun ló ní àkọ́kọ́ àsìkò ló ní ìkẹyìn àsìkò gbogbo òrun márààrún pátá kódà magrib òun náà ní àkọ́kọ́ ẹ̀ ó ní àsìkò píparí ẹ̀ káwá kí irun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ ló lọ́lá jù tí a bá sì wòye sí a ó rí pé ẹni tí ń yára kírun lákọ̀ọ́kọ́ àsìkò ẹ̀ in ó fi hàn wá ni pé ó nífẹ̀ẹ́ irun tí ń kírun gan fún rẹ̀ I have نعم so eléyìí ó fi hàn á pé ẹni tó kírun ní àkọ́kọ́ àsìkò rẹ̀ ń ó nífẹ̀ẹ́ ìrun kíkírun gan fún rẹ̀ téèyàn bá sì nífẹ̀ẹ́ ọlọ́run tó pààyàn láṣẹ ìrun kíkírun bóò ló ti fẹ́ nífẹ̀ẹ́ ìrun ọ̀hún so ó fi hàn pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba náà ìdínú tí ò fi fẹ́ lọ ìrun ńlá torí àṣẹ tí ọlọ́run ọba pa á so eléyìí ó fi hàn pé ẹni ó ní ìmánì ni ṣùgbọ́n ìkírun ní àsìkò àwọn àfáà yọ àwọn àsìkò kan kúrò gẹ́gẹ́ bí ìrun ìṣà èyí tó lóore jù oníkálọ́ lára di ìpín kejì nínú ìpín òru ṣùgbọ́n tí a bá wo àhwal àwọn tí wọ́n ń kírun kò burú náà ká kí òun náà ní àsìkò àkọ́kọ́ àsìkò rẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tí kì í bá ṣe pé mi ò fẹ́ ní í la ń bá pàṣẹ kọ́ yẹ pé ìrun ìṣá ẹ máa kí ní ìdákejì òru ni. so a ó rí pé eléyìí fi hàn pé èyí ló lọ́lá jù bákan náà ìrun az ìrun àìlà nígbà tí oòrùn bá tó bá mú gangan gangan òye tó lọ́lá jù ní ká lọ lára títí di àsìkò tí oòrùn yẹn tí ó rọra tutù so àwọn àrùn méjèèjì ó ní ọlá àti tiẹ̀ nígbà míì ó ní ká kí ní ìgbẹ̀yìn àsìkò rẹ̀ àbí àárín àsìkò ẹ̀ wallahu alim ìdákejì àdífì ọ̀run tó ní qultu thumma ay qala birrul walidain mo á tún á bi ànábì sallallahu alayhi wa sallam rẹ̀ lẹ́yìn irun kíkí lásìkò rẹ̀ èwo ló tún lọ́lá jù èwo lọ́lọ́run ọba fẹ́ jù ó ní birrul walidain ó ní ká tẹ̀lé àwọn òbí wa ká tọ́jú wọn so kò sí tàbí ṣùgbọ́n ipe ìwọ òbí lórí ọmọ ó tóbi torí pé ọlọ́run ọba ó pa ìwọ ọlọ́run àti ti òbí papọ̀ lásìkò náà tó ní anishkurli wàlíwàlídẹ́yì kí o dúpẹ́ fẹ́mi ọlọ́run kí o sì dúpẹ́ fáwọn òbí rẹ náà so a ó rí i pé ìwọ òbí lórí ọmọ ọ tẹ̀lé ìwọ ọlọ́run ọba ni lórí ẹ̀dá torí pé àwọn òbí yẹn àwọn ni ìpasẹ̀ rẹ̀ ló fi wáyé àwọn náà ni wọ́n tọ́jú ọmọ títí ó fi dàgbà àwọn ni látara àwọn òbí náà ló ti mọmú tó fi dàgbà yóò su yóò tọ̀ gbogbo ẹ̀ kò ní gbádùn àwọn náà wọ́n ń tọ́jú ẹ̀ so ó di dandan lórí ẹ̀ kó tẹ̀lé àwọn òbí ẹ̀ kó sì tọ́jú wọn lásìkò tí àwọn náà bá bùkátà ìtọ́jú bákan náà àwọn òbí wọn ilẹ̀kùn aljanna ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ó ti wá ní ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹni pé kò sí ọ̀nà míì tó lè gbà wọ tí kì í bá ti ṣe àti ara àwọn òbí rẹ gbogbo ẹnikẹ́ni tí ó bá ní àwọn òbí méjèèjì láyé tí ó tẹ̀lé àwọn òbí ẹ̀ tí ó tọ́jú wọn tí ó ṣe dáadáa pẹ̀lú wọn ó fi hàn pé gbogbo ohun tó bá ṣe níṣẹ́ ládàá àìtẹ̀lé òbí yun yóò di gàgá fún tí òfin ní wọ àlìjẹ́nà ẹ̀gbà ọwọ́ kan wá láti ọ̀dọ̀ Abi Darda radiyallahu anhu anna rajulan atahu faqal ipe arákùnrin kan ó wá bá ló wá ń sọ pé inna li imra'atan wa inna ummi ta'muruni bi talaqiha mo ní ìṣòro kan ìṣòro mi ni pé mo níyàwó ìyàwó ń mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n ìyá tó bí mi lọ́mọ ó pa mí láṣẹ pé kí n kọ̀ ọ́ lẹ̀ kí ni mo fẹ́ ṣe nínú méjèèjì wọ́n ní ní Abu Darda radiyallahu anhu ló bá sọ fún mi pé sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọlá ọlọ́run kó máa bá ó sọ pé alwalidu awsatu abwabil janna òbí àbí bàbá àwọn ni ojú ọ̀nà àlìjẹ́nà lẹ̀kùn àlìjẹ́nà àwọn ni tòótọ́ bá wá wù ọ́ kó jẹ́ kí ilẹ̀kùn náà kó tì pamọ́ kó wọ́n má lè ṣí tó bá wá wù ọ́ kó sọ́lẹ̀kùn náà kí lẹ̀kùn náà fi lè ṣàǹfààní fún ọ kí ni tó ń sọ fún bí kí ni tó ń paláṣẹ fún bí ẹni pé kó tẹ̀lé òbí rẹ̀ torí pé òbí òun ni lẹ̀kùn àlìjẹ́nà rẹ̀ kìí ṣe ìyàwó ẹ̀ lẹ̀ òbí òun gangan ni lẹ̀kùn àlìjẹ́nà kìí ṣe ìyàwó ẹ̀ so tó bá wù ọ́ kó fi lẹ̀kùn náà lẹ̀ kó tì mọ́ tó bá wù ọ́ kó jẹ́ kí lẹ̀kùn náà kọ́ sọ débi pé ó fi lè ṣàǹfààní pẹ̀lú lẹ̀kùn yẹn jọ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmù bákan náà ó tiẹ̀ tó ní oore ńlá nípa ká tọ́jú àwọn òbí ká tẹ̀lé wọn ní iṣẹ́ tó lóore jù tó sì ń súnmọ́yàn lọ tó súnmọ́yàn sí ọlọ́run ọba bákan náà ó wà nú àwọn iṣẹ́ tá a lè ṣe tá a fi rí ìdẹ̀kùn ní gbogbo ìṣòro tó bá bá wa gbogbo ẹnikẹ́ni tí bá ń tọ́jú àwọn òbí ẹ̀ gbogbo ìṣòro tó bá rí tó bá fi ìtọ́jú àwọn òbí tí ń sẹ́wọ́n tó fi bẹ lọ́hùn ọlọ́run bá yóò sí náà fún bọ́nà bá dí ma ọlọ́run sí náà fún torí pé tí a bá rántí àwọn arákùnrin mẹ́ta kan tí ànábi sallallahu alayhi wa sallam tó fún wa ní ìròyìn wọn nínú àdíìsì léè tó pójú owó tó wà nù Sahihain ipe nígbà tí wọ́n lọ ìrìn àjò tí òru dé bá wọn wọ́n lọ sí ghar èyí ni pé níbi ihò kan nínú àpáta láti lọ farapamọ́ tó di pé láàárọ̀ tílẹ̀ bá mọ́ wọ́n kọ̀ntínú àti máa lọ ìrìn àjò wọn tí òkúta kan tó wá ré bá ibi ojú òyìn tó dí wọn mọ́nu àpáta nígbà tí wọ́n bẹ́ bẹ̀rẹ̀ sí bọ ọlọ́run ó ń kálukú ń bẹ ọlọ́run ọba pẹ̀lú iṣẹ́ rẹ̀ kan tó ti ṣe ọ̀kan nù wọn ó ń sọ wípé allahumma kana li abawani shaykhani kabiran wípé ìwọ ọlọ́run ọba mo ní àwọn òbí méjì tí wọ́n ti dàgbà tí wọ́n ti gbó fakutu la aghbaqu qablahuma ahlan wa ó sì wà nù ṣe sí mi tọ́ ẹ pé mi ò lè fún ẹnìkan kan ló ń jẹ kódà kọjá pé àwọn ọmọ mi àbí àwọn ìyàwó mi síwájú àwọn òbí mi lẹ́yìn ìgbà táwọn òbí méjèèjì ń bá jẹun tán ìgbà náà ní ti wá rójú àti tọ́jú àwọn ọmọ àbí àti àtìyàwó wọn ni ló ń bá lọ sí òde láti lọ wá jíjẹ àti mímu òun tètè déńjọ́ yẹn débi pé ilẹ̀ ti sú ńgbà tó wọn ó délé àwọn òbí òun ti sùn wọ́n ń sùn òun ò sì fẹ́ jí wọn kò fẹ́ dárun mọ́ wọn lójú bákan náà àwọn ọmọ ebi ń pa wọn ìyàwó ebi ń pa wọn kò sì fẹ́ fún àwọn ìyàwó àtọmọ lóúnjẹ síwájú àwọn òbí ẹ̀ ó wá dúó lórí wọn ó gbóúnjẹ tó tọ́jú wá láti ibi tó ti lọ wá ìjẹ àti mu láti fún àwọn òbí ẹ̀ ó wá wà lórí ìdúó títí ilẹ̀ fi mọ́ tí wọ́n sì fi jí ló wá fún wọn lóúnjẹ síwájú kó tó lọ bọ́ta àwọn ọmọ àti ìyàwó ló ní ìwọ ọlọ́run tó wáyé pé òun ṣe lé e torí àti tẹ̀lé ìfẹ́ rẹ ni pé o mú wa kúrò nínú ìṣòro tá a wà ni òkúta bá lanu so a ó rí i pé ìtẹ̀lé òbí ló fi bẹ ọlọ́run so eléyìí eléyìí fi hàn pé gbogbo àṣì gbogbo àṣìṣe àmì ìṣòro tí èèyàn bá wà nínú ẹ̀ tó sì ń tọ́jú àwọn òbí ẹ̀ tó bá fi lè fi ìtọ́jú àwọn òbí bẹ lọ́wọ́ ọlọ́run ọba ọba àdúrà rẹ̀ so ìtẹ̀lé òbí ìtọ́jú wọn Ọ wà nínú iṣẹ́ tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba léètọ́ pé tí èèyàn bá búra lórí ọlọ́run ọba ọlọ́run sì bọ́ kúrò nínú ìbúra náà a mọ̀ pé tí a bá búra lórí nǹkan kan tí ń tá a búra lé lórí ìyún tí ó ìntọ́lọ́ ọlọ́run ó ṣe ọlọ́run ó sì ṣe torí kó fi mọ́ kí kàfàárò fi mọ́ gorí rẹ̀ torí pé ń tẹ̀lé ọ̀run òbí torí gẹ́gẹ́ bí ó ti wá nù qissa Aws al-Qarni èyí tí Ànábì sallallahu alayhi wa sallam tó fún àwọn sàhábà ní ìròyìn yẹn pàápàá jùlọ Umar ibn Khattab ipe arákùnrin kan tá à ní Aws Uwais ibn Amir yóò wá láti Yemen tọba ilé báyìí arákùnrin tá à ń wí ó ní àìsàn leprosy kí ni wọ́n ń pè Yorùbá adẹ́tẹ̀ ẹ̀tẹ̀ yẹn ó ti san ṣùgbọ́n ohun tó kù tí ẹ̀tẹ̀ yẹn ò dé lójú ara rẹ̀ kò ju ohun tó tóbi sílẹ̀ kan lọ. ní gbogbo ààrẹ pátá ẹni pé kò síbi tí ẹ̀tẹ̀ yìí gbogbo ààrẹ pátá ṣùgbọ́n láwùwà lídàtò ó níyà wúwà bí i àbárùn ó ń tọ́jú ìyá rẹ̀ ó sì ń tẹ̀lé ìyá rẹ̀ torí ìtẹ̀lé ìyá lọ tí bá yẹ lè búra lórí ọlọ́run la a bɛ ra wɔlɔn si bɔlɔbɔ lɛsɛ ko ni bi bura nɛ fayin sitɔtɔɔta tɔba le se iwɔ umar an yi afirɔ la ka ko ni kɔbɔ wa afori di lɔdɔ lɔn fafan sɔfin kɔkɔ kɔbɔ tɔrɔ afori di lɔdɔ ni pe arakunrin ta wi k'i se sahabi kori anabi n'o ye tiɛ ti e bi lasi ko anabi o. tánàbí fi ń fún wọn ní ìròyìn rẹ̀ so èyí wá ṣe tí ó tún wá fi ní oore ju àwọn sàhábì ànábì sallallahu alayhi wa sallam lọ tààtù wá wípé èèyàn bíi Umar òní kó tún lọ wá kó arákùnrin kọba abẹ Ọlọ́run kọlọ́run forí jìnnà wọ́n ní torí pé ó ń tẹ̀lé àṣẹ òbí ẹ̀ so eléyìí fi hàn pé ìtẹ̀lé òbí ìtọ́jú wọn ó máa ń gbé èèyàn ní dé ipò tó ga lọ́dọ̀ ọlọ́run ọba àdífi kan tí Anas ibn Mali tó gbà wá wípé Ummu Rabi' bintil Barra ó ní Ummu Haritha ibn Suraqa ọmọ rẹ̀ ó kú sí ojú ogun ni ní àsìkò Badr èyí ni pé ọfà bá wọn ò tiẹ̀ mọ̀ láti bo ni ọfà òun ti wá lọ́wọ́ asẹ̀lẹ́sì ní ìyá ẹ̀ lọ́ba wá bá ànábì sallallahu alayhi wa sallam ipe ìwà ànábì sallallahu alayhi wa sallam fún mi ròyìn níbo ni. Ni ọmọ mi wà báyìí ó ní in kana fil janna sabartu tó bá pálí janna ló wà máa ní sùúrù fún ikú rẹ̀ wa in kana ghayra dhalik ijtahadtu alayhi fil tó bá pé kìí ṣe àlìjánà ló èmi náà wà kún àwọn tí wọ́n ń sunkún láti máa sunkún rẹ̀ lànàbí sallallahu alayhi wa sallam ẹni ya ummu haritha wọ ya haritha innaha jinan aljanna tá ń wí aljanna ẹ̀yọ̀ kankan aljanna tó pọ̀ ni ṣùgbọ́n ọmọ rẹ ọ wà ní aljanna tó tóbi jù alfirdaus kí nìdí wọn nítorí pé ó ń tọ́jú òbí ẹ̀ ó ń tẹ̀lé òbí rẹ̀ ìdínú tó fi tọ́lọ̀ wọn bá fi fi sí ààyè tó ga so ìdínú tààrẹ sallallahu alaihi wasallam tó ní iṣẹ́ tọ́lọ̀ wọn bá fẹ́ràn jù lẹ́yìn kíká kírun ní àsìkò rẹ̀ ó ní ká tẹ̀lé àwọn òbí ká tọ́jú wọn náà ó tún wá ṣe béèrè pé lẹ́yìn eyín èwo ni anábì ní aljihadu fi sabilillah èyí ni pé ká ṣe akínyanjú sí ojú ọ̀nà ọlọ́run ọba akínyanjú sí ojú ọ̀nà ọlọ́run ọba àbí ká jagun ẹ̀sìn kò sí nǹkan kan tó tóbi tó lọ́lá wọ́n ní arákùnrin kan wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní wa anabi dullani ala amalin ya'dilu jihad fi iṣẹ́ kan hàn mí nínú iṣẹ́ tó ṣe déédé ní ládá pẹ̀lú jihad anabi sallallahu alayhi wa sọ fún la ajidu mi ò rí sí ọ̀hún ó ní mi ò rí sí ọ̀hún ó ní ṣùgbọ́n jẹ́ ń ṣe béèrè kan fún ọ هل تستطيع إذا خرج المجاهد أن تدخل المسجد فتقوم ولا تفطر وتصوم ولا تفطر wọ́n ní sọ o lè ṣe nígbàtí ẹni tí ń jagun lójú ọ̀nà ọlọ́run bá jáde lọ jagun kí wọ́n kọ́ wá dúnú mọ́síláṣí kọ́ ọ máa kírun kọ́ ọ máa gbààwẹ̀ kọ́ ọ máa dùn ó fi padà dé sọ o lè ṣe ọ máa kírun ò ní sinmi ó sì máa gbàwẹ̀ ò ní jáwẹ̀ èyí ni pé kó tiẹ̀ wá ṣe báwọn títí ẹni tọ́lọ tọ́lọ jagun ẹ̀sìn tí ó fi dé ò lè tó ní ládá bó ti wúlò kírun tó bó ti wúlò gbàwẹ̀ tó. débi pé Abu Huraira ó ní ẹni ó jáde láti lọ jagun ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ níbi títí ń gbẹ́sẹ̀ sókè tí ń gbẹ́sẹ̀ ẹ̀yìn náà sókè ó ní ẹni tó ní ẹ̀sìn ogun ẹ̀sìn ọlọ́ọ̀bọ̀ amútùmọ̀ kọ̀ láadáa fún ni kì í ṣe pé lọ́wọ́ ọgbà tó bá wà níbi títí ń jagun lásán níbi tẹ́sìn rẹ̀ ti ń ṣeré tí ń gbẹ́sẹ̀ òkè tí ń gbẹ́tẹ̀yìn náà sókè ọlọ́run tó máa kọ́ ládá fún ẹni ó lẹ̀sìn ẹ̀sìn tí ń jagun lórí ẹ̀ ni so eléyìí ó fi hàn pé ìjagun ẹ̀sìn iṣẹ́ tó ní ládá ni ìrun kíkí àbí ààwẹ̀ gbígbà kò tó so ọ̀rọ̀ abdullahi ibn mas'ud tó ní haddathani bihinna rasulullah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ló fún mi ní ròyìn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí law istazadtuhu lazadani ìbá pé mo wá àlékún ni kò bá fi kún fún mi eléyìí ó wà nù adab ti sọ sẹ́yìn bí àwọn sàábí ànábì sallallahu alayhi wa sallam mọ́tí máa ń pa ànábì sallallahu alayhi wa sallam lé ìdí inú tó fi gbogbo ògbà ń wù wọ́n oko kọwa wá láti inú oko tí ọmọ nǹkan kan lórí ẹ̀sìn kó wá béèrè ẹ̀sìn káwọn wá ti ara so inú wọn máa ń dùn tó bá ti rí ẹnìkan tí ó àjòjì kan tí ó wà tí ó wà bí ànábì sallallahu alayhi wa sallam léèrè torí pé táwọn bá ti ẹ̀ ní béèrè nígbà míì àpọ́nlé àti ìgbéga tí wọ́n ń ṣe fún ànábì sallallahu alayhi wa sallam kìí mú wọn lè béèrè ká má gbàgbé pé àkàsẹ́yìn pé Ali radiyallahu anhu ó ní ìdààmú tó fẹ́ bí ànábì sallallahu léèrè ń tijú àti bí ànábì sallallahu léèrè yọ wà sọ fún ẹnìkan pé lọ bí ànábì léèrè nípa nǹkan báyìí so eléyìí fi hàn bí wọ́n ṣe máa ń gbé ànábì sallallahu alayhi wa sallam ga wọ́n sì máa ń ṣe àpọ́nlé rẹ̀ tọ́ àwa tí a bá ànábì nǹkan bóòlá sì ṣe àpọ́nlé rẹ̀ sallallahu alayhi wa sallam kásán pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú ká máa ṣe as fún ànábì sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tí wọ́n bá dárúkọ ànábì ká ṣe sallallahu alayhi wa sallam gbogbo àwọn ààyè tó yẹ ká ṣe as-salatu fún ànábì sallallahu alayhi wa sallam ká máa ṣe lá ọjọ́ jímọ̀ lẹ́yìn ìrun àti gbogbo àwọn àsìkò tí ó yẹ. náà hadithi ẹlẹ́ẹ̀kejì agbawa láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha qalat laqad kana rasulullahi sallallahu alayhi wa sallam yusalli al فيشهد معه نساء من المؤمنات متلفعات بمروطهن ثم يرجعن إلى إلى بيوتهن ما يعرفهن أحد من الغلس حديثي يلا وعائشة رضي الله عنها ولو حديثنا وني داجو داجو النبي صلى الله عليه وسلم ومن كن وعصبا léè tó ṣe pé àwọn obìnrin àwọn náà wọ́n lọ kírun pẹ̀lú ànẹ́bí sallallahu alaihi wasallam ìrun àṣùbá àyàn ní mọ́sálásí tí wọ́n fi aṣọ bo ara wọn pọ̀ mórí thumma yarji'na ila buyutihinna lẹ́yìn ìrun wọ́n padà sí ilé wọn ma ya'rifuhunna ahadun kò sẹ́ni tí ó dá wọn mọ̀ pé ẹni báyìí ni ẹni báyìí ni minal ghalas torí òkun kí ni tí a gbọ́yé nínú hadith àkọ́kọ́ kakọ́kọ́ sọ̀rọ̀ lórí riwayat alhadith ẹgbàwọ́rọ̀ hadith yìí báyìí nínú riwaya imam muslim ó dájú sáká àwọn obìnrin wọ́n máa ń jáde wọ́n máa ń lọ kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wọ́n fi aṣọ borí léètọ́ yẹ pé nígbà tí wọ́n bá kírun tán wọ́n padà lọ sí ilé wọn wa ma yu'rafna min taglisi rasulillahi sallallahu alayhi wa sallam bis salat kò sẹ́ni tí ó dá wọn mọ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam máa kírun àsùbá débi pé òkun sì tún kùn. ìtumọ̀ eléyìí ni pé lẹ́yìn ìgbà anábì sàlọ́ sálàm tó bá kírun àṣùbà tán ilẹ̀ ò ní tì í mọ́ lẹ́yìn pé ẹni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọn ò ní dààmú torí òkun gọ́lẹ̀s ó ní òkun tó papọ̀ mọ́ ìmọ́lẹ̀ gbogbo ẹni tó bá máa ń jáde lásùbà dáadáa yóò mọ̀ ọ́ òkun yẹn ó papọ̀ mọ́ ìmọ́lẹ̀ ṣùgbọ́n èèyàn ò ní rí nǹkan dáadáa. tó àfa onítìrà yìí ó mú àdìsí wá torí àsìkò òun so àsìkò tó wà ń bí ni pé ó fẹ́ fi hàn wá ìgbà wo náà níbi sàásánlẹ̀ máa ń kírun àsùbà so anabi sàásánlẹ̀ yìí ni pé ó máa ń tètè ń kírun àsùbà lẹ́yìn ìgbà tí alifájìrì bá ti yọ torí pé lẹ́yìn ìgbà tí alifájìrì bá yọ kìí se pé ìmọ́lẹ̀ ló ti jáde téèyàn ó máa rí gbogbo nǹkan òkun sì tún wà tó wọ́n wá kírun lẹ́yìn ìgbà wọ́n bá kírun tán òkun ilẹ̀ ní tì mọ́ dáadáa àkọ́kọ́ nù léè tó sì jẹ́ pé ọ wá nù àdíìtì míì wípé ànábi sallallahu alayhi wa sallam ọ máa ń kà tó ọgọ́rùn-ún àyà níwọ̀n àsùbá. ọgọ́rùn-ún àáyà ìrun tá a bá wù dáadáa nínú Qur'an súnmọ́ izu méjì ìgbà míì izu kan àbí izu kan àti nǹkan míì ànábì ó kí nínú ìrun àsùbà a rí pé àsìkò tí wọ́n fi kí ọgọ́rùn-ún àáyà kèésà kèésà ìsìnkú kékeré. pàápàá jùlọ gẹ́gẹ́ bí anabi sàlọ sàlám àti kírun mọmọ àti ka alukur'an gẹ́gẹ́ bí àwọn sàábì ti sàlàyé so lẹ́yìn ìgbà wọn nígbà wọn bá kírun tán tó ń ti bẹ́ẹ̀ náà ilẹ̀ ò tí ì mọ́ dáadáa léè tó fi hàn pé anabi sàlọ sàlám tètè ń kírun àsùbà. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé ọ̀rọ̀ tọ́wánú àdìsí pé mutalafi'atu bi muruti làwọn obìnrin wọ́n máa ń lọ kírun pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam léè tí wọ́n fi aṣọ bo ara wọn ẹni pé wọ́n fi ìborùn wọ́n fi borí tí ó bo ara wọn tí kò sí ara kò sí nǹkan kan tí ó jáde ní ara wọn wàlá ya'rifuha ahadun kò sẹ́ni tí ó dàmọ̀ wípé ẹ lágbájá ni tí wọ́n fi padà sílé eléyìí fi hàn ó fi ìṣesí àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam àti àwọn ìyàwó mùmíní lásìkò náà gẹ́gẹ́ bí wọ́n ṣe nítìjú tí wọ́n máa ń fi aṣọ bora àpé báwọn obìnrin wa ṣe ń jáde lónìí tí a bá wòye sí àdíìfì lóru nífa láàárọ̀ kùtùkùtù tílé ò tí ì mọ́ tó ń ti bẹ́ẹ̀ wọ́n fi aṣọ bóra ká tó wá wípé ọ̀sán láwọn tí ìyàwó wa tí wọ́n jáde lọ sí ọjà gbogbo ọrùn tí ó tẹ́lẹ̀ obìnrin míì mùsùlùmí wọ́n ò rò sọ tẹ́ bá wòye sí ń sin wọn ò rò sọ tí wọ́n ń rán tó jẹ́ pé aṣọ ríro ni tẹ́lẹ̀ ó ti disket wọ́n wà rán gẹ́gẹ́ bí ìgbà tí yẹn yóò wà fún níbí yóò wà sí gbàgẹ̀rẹ̀ ń sàlẹ̀ so in tí wọ́n sì wọlé aṣọ kékeré ni ìbò wọn kò ara gbogbo ṣépù ara ẹ̀ lọ́wọ́ àjáde in tó dúnni jù tẹ́ ẹ bá ti rí ẹ ti mọ̀ pé mùsùlùmí nu ẹ tó dúnni jù nu tí ọba tiẹ̀ wá borí òun ọba tiẹ̀ dáa jù torí pé ẹni ọba rí kò ní mọ̀ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí yóò máa ṣe contemplation èyí tó burú jù òun ni pé bẹ́ẹ̀ bá ti rí ẹ ti mọ̀ pé mùsùlùmí ni torí kí torí ipò borí ìborí ọ̀hún gan a lè ní borí ṣùgbọ́n gbogbo ẹni ọba rí yóò ti tètè mọ̀ pé mùsùlùmí ni so eléyìí ni ohun tó burú jù but àwọn ìyàwó àsìkò ìgbà náà àwọn tí wọn lóru gan tí wọn ń jáde lọ láti lọ kírun àsùbà wọn fi aṣọ borí wọn débi pé kò tẹ́nì kankan tí ó dá wọn mọ̀ bákan náà àdíṣe ó fi hàn pé kò burú kóbìnrin ó lọ kírun mọ́sálásí pàápàá jùlọ ìrun àsùbá tí kò sẹ́ni tí ó máa rí pàápàá jùlọ mọ́sálásí tí a bá fi ààyè obìnrin sí kò sáburú nú ẹ̀ tí a bá ti mọ̀ pé kò sí aburú kan tí ó jáde látara rẹ̀ tá a sì sọ kí ni tí wọ́n wọ̀ lọ sí mọ́sálásí kì í wá sọ obìnrin tí ó gba mọ́sálásí kọjá dáwé pé lẹ́yìn àwa kan tó kọjá ẹ̀ mọ̀ gbọ́tura rẹ̀ nìyí níbi tí tùràrí tó lò lára nǹkan tó lágbára sí lẹ́yìn ìṣẹ́jú eh, ọgbọ̀n ìṣẹ́jú tó kọjá ẹ tún máa gbóòórùn tùràrí òní gbogbo àyè náà ni léyìí tó sẹ́pẹ́ tóbìnrin bá jáde nám àsìkò léyìí tó sẹ́pẹ́ tí obìnrin bá jáde tó fi tùràrí ala àwọn àwọn màláìkà wọn máa ṣẹ́bi lé ní títí yóò fi padà so lórí ilé láti dúró ọlọ́run ọba kí ó tún wá sí assalamu alaikum wa rahmatullah wọ́n ní àwọn ìlú tó wọ́n uh, kò sí ẹ̀rí kankan tó fi hàn pé tí a bá ṣe la ilaha illallah aláti ṣe muhammadu rasulullah ẹ̀rí kankan ò sí pé gbogbo bàtà bá ní la ilaha illallah pé muhammadu rasulullah èyí ọjọ́ ọ̀ranyàn fún ẹnikẹ́ni tí ó bá gba kalmà shahada kó ṣe ìjẹ́rìí wípé kò sí ẹni tó tọ́ka sójọ́sìn fún àyàkọ́ náà bákan náà anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni sọlá muhammad rasulullah kìí asalatu àṣàlátù lè bá anabi sallallahu alayhi wa sallam bet n tó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gangan ni pé tí ẹni tí ń pèrún bá ń pèrún fọ̀kúlù mithlu ma qala ẹ máa sọ gẹ́gẹ́ bí n ṣe ń sọ so àwọn alfáàdì ìrun pípé ó sì wá ní láti ọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ìgbẹ̀yìn rẹ̀ ó náà ní la ilaha illallah ọ̀tán kò sí àfikún kankan bẹ́ẹ̀ so ìdínú tó fi jẹ́ pé àwọn àfáà mi fi sọ pé kò sí nǹkan kan tó sọ pé ó ti ń bá àwọn bá ṣe la ilaha illallah kí ẹni tó jókòó wá ní muhammadu rasulullah sallallahu alaihi wasallam kò sẹ́ẹ̀rì kankan lórí ẹ̀ ń tó wá lórí ẹ̀ ni pé ẹ sọ gẹ́gẹ́ bí

ṣé pé irun tí wọ́n máa ń kàn báyìí papọ̀ ní well ah, al-aslu ẹni pé originally oníká kírun gbogbo òun ní àsìkò rẹ̀ bet ká pa irun magrib àti ṣáà papọ̀ ní mọ́síláṣí ká pa irun dhuhr àti asri papọ̀ ní mọ́síláṣí ìdẹ̀kùn ni. Maslasi, torí àwọn ìdí tí ó bá ti sí ìdíhun ó di dandan ká kírun gbogbo òun ní àsìkò rẹ̀ ṣé nígbà tó òjò bá wá ń rọ̀ kí ni ìnira tó wà fún ẹni tó wà nínú ilé kó kírun rẹ̀ lásìkò rẹ̀ ṣé ìnira kan bẹ́ẹ̀ kò sí ìnira yẹn ọ̀dà ẹni ó wà tí ó sì padà lé tí ó sì tún padà wá kírun al-isha kò dàbí pẹ̀pẹ̀ ilé lòun wà ní tiẹ̀ òjò bá lé kò sì lè jáde wá mọ́sálásí ohun tó wà lórí tiẹ̀ ní kó kí irun bí àsìkò rẹ̀ ṣùgbọ́n àwọn táwọn mọ́sálásí tí uziri ń fi wá àwọn ni uziri ń dé so àwọn ni wọ́n ní àǹfààní àti jẹ irun pọ̀ orúkọ agbọ́miyé

tí wọ́n jáde wọn tó wọlé àbí láti inú mọ́sálásí náà ní yàrá wọn wà wọ́n jáde wọ́n bá sì jáde ẹgbàgbé premises àfà ṣebí wọ́n jáde kú nínú mọ́sálásí wọ́n sì wọnú ilé wọn sódò ò ní pa wọn sí ìwọ̀n ò ní tẹ̀rẹ̀ so àwọn náà ó sì rí òun bá wọn torí pé kí ni ẹlòmíì tó bá ilé jáde lẹ́yìn magrib lásìkò yìí òjò lè má jẹ́ ó lè jáde wá láti kí ìṣà bó tó ti pé ó wà ní ilé àbẹ́ẹ̀rí bí òjò ti rọ̀ ebi kéèyàn ò ní jáde láti yàrá rẹ̀ bọ́ sí yàrá mi so òun náà àwọn náà ní òsèré rẹ̀ ṣùgbọ́n ẹni wọ́n wà nù yàrá ẹ̀ tí ò lọ bì kankan eléyìí ọ̀ láǹfààní àti pé yọ jẹran pọ̀ títí ẹni kó kírun ní àsìkò rẹ̀ mo rò pa gbọ́

kódà bó ṣe nu ilé lọ́wọ́ àwọn kálukọ́ wà láti wá kírun nu mọ́sálásí wọn wọn sì jáde kó nu mọ́sálásí kó tó wọ bí tí wọ́n wọ̀ tí irú òsìrí yẹn bá ti dé bá wọn àwọn náà ní ẹ̀tọ́ àti ìjẹun pọ̀ ṣùgbọ́n ẹni ó wà nínú yàrá rẹ̀ tí ò ní nǹkan kan láti ṣe pẹ̀lú òde mọ́ eléyìí kó kírun rẹ̀ ní àsìkò rẹ̀ ló dáa torí pé àwọn tó wà mọ́sálásí ọ̀hún gan tí ó sì rìn bá ti wá kìí ṣe pé ní àsìkò àkọ́kọ́ magrib ni wọ́n gbèrún àwọn náà kọ́kọ́ lọ magrib lára díẹ̀ débi pé ńgbà wọn bá kírun magrib tán bóyá àsìkò ìṣáà àkọ́kọ́ ti kọ́kọ́ wọlé mo rò pé yé wa so n tó wà mẹ́nu àwọn tí wọ́n jẹun pọ̀ mọ́sálásí ọ̀hún gan fúnra wọn kìí ṣe pé wọ́n kì gbogbo ẹ̀ lásìkò ẹyọ ni. wọ́n kọ́kọ́ ná magrib lára díẹ̀ wọn ò ní kírun lá ní àkọ́kọ́ magrib wọn ò pé yé wa báwa wà ní kìsìn. ní ohun tí tó tó owó nínú tí ẹ gbà láti ọ̀dọ̀ ni pé tí àwọn obìnrin yìí tí wọ́n bá gbà tí wọ́n bá tọrọ àṣẹ àti jáde lọ mọ́síláṣí ẹ má ṣe kọ̀ fún wọn ṣùgbọ́n kó kírun nínú ilé wọn ló lò rí náà wọ́n lè òun tiẹ̀ kò ní ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú jimá tí àsìkò àgbóhùn tó bá ti wọlé òun ni òun ò ní nǹkan kan ṣe di wọn bá jimá tán kó tó di pé òun ó bí irú ìlú yìí nísìnyí à ń jimá níyà lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀ so ṣé yọ àmọ́ dúró di aago mẹ́tò tó kí lóhùn rárá tásìkò ọdún rẹ̀ bá ti wọlé òun kírun títí ẹ̀ torí pé òun ò ní pẹ̀lú ìrun jimá wallahu a'lam assalamu alaikum warahmatullah bismillah